tó bó bá ṣọmọdé ni ojú ẹ̀ á ti fọ́ ìgbọràn yẹn ó sàn ju ẹbọ lọ. olójú àrédè ọmọge agúnlẹ́yìn jù olójú àrédè ọmọge agúnlẹ́yìn jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù ọlọ́run ló mọ ọdún ẹ̀ dárọ̀ ọ̀gá ṣe. ẹ ṣe wá ń gbé tí mo fẹ́ lọ. mi ò fẹ́ kó disturb mọ́mí ẹ̀ ni. ok sir. lọ bá mọ́mí yín lókè. Okay. lẹ ṣe ń fi hàn sí. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. oúnjẹ tí dáàdì ní ìbá yín ṣe lẹ́ẹ̀kan mo ti ṣe ṣé kí n gbé wá. mi ò jẹun. wọ́n ah, mi ẹ̀ jẹun ṣé n ṣe custard dẹ̀ fún yín. kẹsẹ̀ mú kẹlẹ̀ mú kún ná. máa mm, máa mú lítà. mi ẹ̀ jẹun ẹ jẹun sọ́dọ̀ àwọn òògùn yín máa ṣiṣẹ́ ẹ jẹun ẹ pẹ̀lẹ́ tí ń lọ gbé wá ìpele tára ọ̀rọ̀ yín mọ́ṣá. ọ̀rọ̀ ṣe ṣe mo dúpẹ́. ẹ̀lẹ́ máa ń wọlé máa wà òkè àwọn òògùn yẹn tẹ́ bá ti lò dáadáa ó máa ṣiṣẹ́ ara yín máa yá ṣẹ́gbọ́n. ẹ̀lẹ́ mi. Uh, actually àwọn dáàdi ló pọ̀ wá láti station wa pé accident kan ṣẹlẹ̀ ní highway so ní accident yẹn ọkùnrin tó wà mẹ́ ọ tún kú. ó ṣe kí ni. so pẹ̀lú ọmọ bọ́tọ́ ọmọ yẹn ló survive so ọmọ yẹn làwọn gbé tàbí trace lé wọn tàbí wá. That's ọlọ́pàá ti máa ń kan lọ́wọ́ wá nípa àwọn bíṣọ̀pù. kí ló ọlọ́pàá wá lè wà kí ló dé ṣé òun ló fi ń sunkún mi. rama ọ ní dájú ní accident ni. mo ti gbọ́ mọ́mí kí ló ṣe yín mọ́mí kí ló ṣe yín ẹ́ mọ́mí mọ́mí kí ló ṣe yín mọ́mí ẹ sọ̀rọ̀ mọ́mí kí ló ṣe yín mọ́mí. kí ló ṣe yìí. Ah, báwo ni bá ti dùn tó nírántí ọjọ́ àbíní kájókòó pẹ̀lú àwọn ọlọ́kọ̀ tó wà ní wásáyé. Ah, inú mi dùn pé a pe gbogbo ẹbí and um, pé gbogbo alájókòó eh, òní àti kà sí wa létí yẹn Ehm, ọlọ́run ní jẹ́ kí a máa ríru nǹkan báyìí ehm, ọlọ́run á dẹ̀ jẹ́ kí ọjọ́ jìnnà síra ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún olóògbé ó di dandan kí n fi tó ẹbí létí gbogbo nǹkan tí olóògbé ní kí n ṣe and eh, gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbà mo gbọ́dọ̀ ṣe olóògbé ní gbogbo dúkìá ọlà gbogbo táwọn ní pátápátá pé tí a bá pín sí ọ̀nà mẹ́wàá ká a mú ìdá méje nínú ẹ̀ ká a fi fún ọmọ àwọn ìdá mẹ́ta tó kù kí a fún ẹbí ṣùgbọ́n wọ́n á fi clause kan sínú ẹ̀ wọ́n ní kí a tó lè pín gbogbo ohun tí a sọ yìí ọmọ wọn ìtí a mọ̀ sí Àtinúkẹ́ ó gbọ́dọ̀ pé twenty one years. ọdún mọ́kànlélógún bẹ́ẹ̀ ni sáà pé so lẹ́yìn tí ọmọ yẹn bá pé twenty one years ni ká pín ogún yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe là á sílẹ̀ méje fún ọmọ mẹ́ta tó kù fún ẹbí wọ́n tún wá ní ṣùgbọ́n tí ọmọ yìí bá jẹ́ ìpè ìyẹn ìpè ọlọ́run kó tó pé twenty one years yẹn pé gbogbo ohun tí àwọn ní pátápátá kí n lọ fún àwọn ọmọ tí ò níyà. ó ti o. bẹ́ẹ̀ni eléyìí ni àbọ̀ nǹkan tí olóògbé ní kí a ṣe kí n bá wọn ṣe gẹ́gẹ́ bí agbẹjọ́rò wọn àbọ̀ tèmi lélẹ̀ ẹ ṣe gan. Hmm. agbẹjọ́rò ẹ ṣeun bàbá wa àdúpẹ́ lọ́dọ̀ yìí ẹ kú ọ̀rọ̀ ọmọ níwọ̀n bá àgbà tá a ti gbọ́ pé tọmọdé yìí bá kú kò sí nǹkan fún ẹnikẹ́ni nínú wa láṣẹ Elédùmarè ọmọ náà ò ní kú. Mm. àbámọ́ náà máa kú ní àbúrò mi. kò ní kú kò ní kú ọlọ́run ní lágbára ọlọ́run lágbára èdùà nǹkan kò ní sọmọ náà. àṣẹ. ẹ ṣùgbọ́n bíi tí ọ̀rọ̀ kan ti wá jẹ́ ẹ̀kọ́ tó ń kọ mí lóminú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ àbúrò mi ni olóògbé èmi lọ́tọ́ sí pé kí n gbọ́ ọmọ náà sọ́dọ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ wá dé báyìí ẹ̀yin náà mọ̀ bọ́ ẹ mọ̀ ró mi kò sí níwájú kò sí lẹ́yìn kò síyàwó ńlé mi èmi ló yẹ kí n gbọ́ ọmọ náà sọ́dọ̀ ṣùgbọ́n gbọ̀rọ̀ di tó dà bó ṣe dà yìí àbúrò mi ǹjọ́ wà ní gbọmọ náà sọ́dọ̀ báyìí. ẹ̀gbọ́n mi hmm? ẹkú ti mọ̀rọ̀ tèmi láti lẹ̀ tẹ́lẹ̀ ojoojúmọ́ oko ọdẹ ni aya mi náà sì ní kì í gbélé èmi ò lè gbé ọ̀dọ̀ o ẹ gbọ́ kò jẹ́ bó ṣe jẹ́ o. ẹ ṣe irú ikú ọ̀sán gangan bíi ilé ẹ̀dín láàrin ẹbí mọ́ ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ọmọ náà ọ̀dọ̀ wa ló ṣì wà ó wá ń fi yé yín ní àkókò yìí gẹ́gẹ́ bí iṣẹ́ ìrújú tí olódùmarè gbé fún wa wọn ní ká ṣàánú fún ẹni tó bá ń fẹ́ àánú ọmọ náà èmi pẹ̀lú ìyàwó mi àti ṣetán láti túbọ̀ gbámọ́ra ká máa tọ́jú ẹ̀. ẹ ṣe púpọ̀ alàgbà mm-hmm. Eh, ọlọ́run máa fún yín ṣe nǹkan yín tó mí àti tí ò mí ọlọ́run ọwọ́ ìbàjẹ́ sí eh, mo fẹ́ jáde lẹ́ẹ̀kan lẹ́ẹ̀ dé ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ má dúró gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ bá wá láṣẹ ọlọ́run àwa ní òní jìnnà sọ́dọ̀ yìí sotí wa elédò àfòyín wò ẹ ṣeun ẹ eh, àbúrò mi bí bá yá kì í tún pẹ́ mọ́ kó o bá nílé bó ṣe jẹ́ ẹ ṣeun ẹ ṣeun bíṣọ èmi gan wàá tún try láti ní ọ̀dọ́ mi. ọ̀rọ̀ ìṣòro. ẹ ẹ ṣe wọn lọ́yà àdúpẹ́ o ẹ ṣe o. ti fẹsẹ̀ ní sọmọ ògún ọ̀rọ̀ sábọ̀rọ̀ ní sọmọ Ọ̀rúnmìlà kò dé níjà ó tún bú yàkẹ́ iní sọmọ abíadé igúnnugbo agbẹ́bọ̀ ìsálú ayé ìsálú ayé ìsálú ayé àkàlàmọ̀gbò agbẹ́bọ̀ ìsálú ọ̀run tẹ̀tẹ̀rẹ́ agbẹ́torí ìrókò kànàkànà ní gbẹ́torí oró Láròyé. mo kì ọ́ lónìí tajiwere kó o gbọ́ wẹ̀nu mi abiyamọ ò ní gbá pọ̀ ọmọ ìkọ́wọ́ tajiwere tinú kẹ́ mọ́ ọ́rọ́ sí o gbogbo ń bá wa sọ lónìí kọ́ lọ rè bá tó bá jẹ́ pé wọ́n fi ọṣẹ wẹ̀ kọ́ sẹ́ mọ́ náà bí wọ́n bá fi kàǹkà wọ́n kọ́ kàǹkà gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ abọ́mọ náà rí dàtí ẹ̀kọ́ mọ́sẹ̀ Láròyé o okùn tó sú ẹ̀mí tinú káró lọ́ọ̀rì bá ń já wa o asẹnikọ gbọdọ má ṣe tákẹsẹ ń ṣe láwùjọ òun ti dín mẹrin ní ṣe láwùjọ àwọn ẹranko àbátálẹ kan bá dáná lùtà ọba bá ẹ ṣe sùn ṣé kò sí ìdáwọ́lé ṣẹ̀ ọmọ rẹ ọmọ mi ìdáwọ́lé ṣẹ̀ ni. ẹ ń parí rẹ̀ lọ́wọ́ lẹ́yìn ah, ah. àló ti kàn án láàrúkọ ẹ̀mí tí kíkẹ́ ti já. Ah, elédùà ẹbí ní ọ̀dọ̀ bàbá bàbá mi ẹ mi pèsè padà ẹjọ ẹ padà ẹjọ ẹjọ. kí ló dé kò lẹ̀sìn tí báyé ń ṣe mọ̀ jẹ̀sìn. kẹjọ kí lè lè wà kí ni báwo ló ṣe máa ń ṣe máa láì ṣe mọ̀ jẹ̀sìn láàárọ̀ yìí láránjẹ́ ẹ bọ́ra tí jẹ́ látọ̀ pa. bàbá ẹ pè é pè é padà ẹ pè é sùn padà ẹ pè é sùn padà ẹ má jọ pa. ẹ má jọ pa ẹ sì ń bá ní tọ. bàbá mo bẹ̀ ẹ jọ bàbá bàbá o ẹ jọ ẹ gbà mí ẹ gbà gbogbo ọ̀rọ̀ yìí ká ọ̀la tó fún dọ̀ báyìí. ebi o ebi o ẹ má jọ òkú ẹ jọ ẹ má jọ òkú ẹ gbà ẹ má jọ òkú kọ́ ó ti kú ni. ebi dé bó ṣe ń lé òun bàbá ẹ lára àdá ẹ ṣe sún ọkọ̀ mélòó. ẹ olóòfù mi tó méjì mẹ́ta. bàbá ẹ fẹsẹ̀ rìn kọjá bí ẹ ti wá ẹ fẹsẹ̀ rìn kọjá bí ẹ ti wá bàbá ẹ fẹ́ tu gbọ́dọ̀. Ah, ah, ah àgbẹ̀dúgbò ni àjọ̀dún rẹ̀ lẹ́nu ẹbí rẹ̀. kí n tẹ oṣù padà. ẹbí ni ẹ. ṣé wàá náà ni. ọkọ yóò gbọ́dọ̀ kù. ẹ ẹ má lọ wá. bàbá ọ̀rọ̀ tí ẹ lọ. bàbá o lè lọ. ńgbà tó o gbèsè fún mi. bàbá ọ̀sán àdéhùn pa ọkọ̀ lé kọ. ẹ̀wọ̀n ọkọ̀ ló tún dé lẹ́yìn yẹn. ẹ̀wọ̀n ló dé yẹn bí ìwà rí nǹkan báyìí ayé mà burú o ayé gbẹbọ lórí tàtà ẹ̀sọ́ lóyún oní kí n bọ́ ṣiṣẹ́ ń bọ́ ọ̀pá yẹn àsìkò ń tọ̀ ńlá pé pasáyé gbọ́dọ̀ gbọ́ pa àpá yẹn náà ọwọ́ á ń dé ẹ má ṣe mọ́ ẹ má ṣe mọ́. èso tá a sì ń pa á ṣe gbá fún wọn náà tó oríṣẹ́ tó ṣe ní ìsìn àti ìtìsẹ́ ló ṣe o. Bọ́lájí wá wà báyìí látàárọ̀. àdéhùn mi àti ẹnì ẹni kó tó kúrò lé òwò bọ́lájí ìjọkiri ọlọ́run má dà mí dúró fún mi kínní kò jẹ́ kí n máa bá tèmi lọ. tí bá ní kí ní ìlọsọ àṣà tí gbogbo tí mo ṣagbára mi ní mo rí kọ. kí ló sọ bíjẹ kí ló sọ náà. kí ni nǹkan gan-an tẹ́fẹ́ kí n ṣe. a ní mo lówó ìgbà. o ò ṣe kí ni but for God's sake bíjì kó tó kù ń lé àdéhùn mi àti ẹ̀kọ́ nìyẹn ó ní kí n dúró díẹ̀ ó lọ fẹ́ bá mi lọ gẹ́ẹ̀tì nǹkan wá ó wá déǹtì ó wá ní ò gẹ́ẹ̀tì ẹ̀. bídèmí bóyá iná mi ò yẹ àbí làbárí mi ò tó mo ní ibi tí mo lọ mo rówó gbà mi ò lọ jalè ṣé torí pé o fẹ́ lọ gba ṣọkọ mi ò rówó gbà. irú òwe rádaràda òṣìwò ló wá ń pa fún mi bíbá yín sìn pj má jẹ́ kí inú bí mi torí pé mo ti ń dúró díẹ̀ látàárọ̀ ibi tí mo dé ibi tó lè ti ń dúró dè mí mo fẹ́ lọ sanwó aṣọ ń bẹ̀ ni jọ torí ọlọ́run tó bá fẹ́ kéṣù ṣí ẹ lé ni wọ́n á yọ owó mi jáde. bídèmí ó dẹ̀ ń pé àdàkọ gé apá mi hmm? kò gbé lọ́jà kó lọ́ọ́ ta kó fi ṣe wò. mi ò rówó ìgbà ṣé tí bá rí gbà ṣé máa wọlé mo ní kó fún ẹ ni. bíjì tí ó bá ń wọ̀ ẹ́ kó lọ gé orí ẹ kó lọ tà tó bá dẹ̀ wà mú ẹ kó gbé gbogbo ara ẹ kó lọ tà torí mo mọ̀ pé o chill tó bá tiẹ̀ ta ara ẹ gan kò wá tòwó kò wá tìyẹ tó fẹ́ fún mi ó wá dé tán ó wá sọ̀rọ̀ fún mi ṣàkàlà pé ó jáde òòrì owó gbà àbí òòrì bẹ́ẹ̀ mi jẹ́ àwọn ọmọ tó máa ń kó kiri àwọn ọmọ onípátá one nation lékè má bínú yìí o má bínú yìí o. ìbò òrò ṣàkàlà ni ẹran oko. bídèmí bídèmí. wálẹ̀ ṣe mí. okun owó ruru káwa bẹ́ẹ̀. kí ni wúlò ọ̀rọ̀ dáadáa wo ló ń ṣẹlẹ̀ ń ná tí ẹ dúró náà bí mo ti ẹ̀wọ̀n ẹnìkan ìbànújẹ́ ló jẹ́ fún mi bí mo ti wàá gbà fún ẹ pé mo fẹ́ fẹ́ ẹ ìfàsẹ́yìn ló ti wá jẹ́ fún mi tí èdè ìgbà tí wọ́n kọ́ meet yẹ oh god mo rò pé mo ti meet boy with full potentials ọlọ́run ló mọ ike tí wọ́n fi bẹ́ẹ̀ wọ ọgbẹ́ ìdànù torí bọ́lájí látẹ̀ni lọ nǹkan rẹ ti jìnnà sí ẹ o ò lè ṣoríire mọ́ láyé ẹ. ó ń wẹnu sí mi ni ẹ o. bọ́lájí bọ́lájí tèmi. ẹ̀yin ọmọ wọ́n ní ní ìwà ìgbà tí ayé yóò wà ìgbà ìkórè àti ìgbà ìrọ̀kì yóò dẹ́kun níwọ̀n ìgbà tá a bá sì wà náà báyìí aláti máa fi ọ̀rọ̀ ọlọ́ka máa fi bọ̀ ni. mọ̀ pé ilé aládùúrà nìyí ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ mo fẹ́ kí olúkúlùkù yín kó fi sí ọkàn bẹ́ẹ̀ ṣe wà yìí gbogbo ojú ló ń wò yín ta nítorí kíni tìtorí ààyè tí mo wà ọ̀rọ̀ mímọ́ ọlọ́run sọ fún wa wípé tọ́ ọmọ rẹ yóò fún ní ìsinmi kì í ṣe ẹ̀kọ́ pé kẹ́ lọ sí yunifásitì nìkan nípa ọ̀rọ̀ ìṣítí àti ìmọ̀ràn èyí tá mú kí ìgbésí ayé yín kí ó dára wá rọ̀ yín gbogbo ojú ló ń wò yín nítorí ilé tẹ́tí wa mo yín o ẹ hùwà rere ẹ má ya ọmọ Élì Élì ní onígbàgbọ́ ni àlùfáà ni ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ wọ́n ya palaga wọ́n ń borúkọ ẹ̀yin náà obìnrin ẹ má borúkọ ìdílé wa jẹ́ o ẹ mọ iṣẹ́ tírú àwọn àwọn ìta ti ṣe sẹ́yìn mo fẹ́ kẹ́ ẹ fojú sí ẹ̀kọ́ yín ẹ má wo àwọn fáàrí tàbí àṣà ìgbàlódé màmá yín ń tà fún yín torí aṣọ tó jẹ́ ìgbàlódé òun là fún yín ẹ má wo ìta ọ̀nà yín sì jì ìwọ ó wà ní two hundred level náà o ti ṣe àgbà wọn o ti ṣáájú wọn mo dẹ̀ fẹ́ kó máa fún wọn ní ìmọ̀ràn nígbà gbogbo nígbà gbogbo torí kí ìgbésí ayé tiyín kó lè dára. ọ̀rọ̀ kọ́kọ́ ló wà ńlẹ̀ báyìí torí wọ́n ní kọ́ ọmọ rẹ yóò sì fún ọ ní ìsinmi òun náà ní gbogbo nǹkan tá à ń sọ yìí mo bẹ̀ yín mo rọ̀ yín lórúkọ Olódùmarè kẹ́ ń gbogbo àwọn kan wọ̀nyí kẹ́ ṣe mo sì tọ́ mo sì kí ọjọ́ ọ̀la yín kó lè dára mo dẹ̀ mọ̀ pé nípa ìrànlọ́wọ́ ọlọ́run àti ìgbàgbọ́ tí mo ní lọ́wọ́ lọ́dọ̀ olódùmarè ọ̀ nínú olódùmarè ọjọ́ ọ̀la yín á dára nǹkan tí mo pè é náà nìyẹn mama èwo lẹ fẹ́ rí sọ yá. ètò òjùnú ọ̀rọ̀ ni dáàdi ti sọ yìí ẹ rántí ọmọ ẹni tẹ́ ẹ̀ ń ṣe o oríṣiríṣi ọmọ ló kún iléèwé nìyẹn ọmọ burúkú kún bẹ̀ ẹ́ bọ̀ nǹkan tẹ́ lọ ṣe ìwé tẹ́ lọ kà gan-an ní kẹtẹ́jú mọ́ ẹ má kẹgbẹ́kẹgbẹ́ ìjọ nítorí ọlọ́run kò kúkú sí nǹkan tẹ́ bèrè lọ́wọ́ wa tá a fún yín àbí kí láti torí ẹ̀ ń ṣiṣẹ́ ẹ ọkọ mi jọ àwọn àbúrò ẹ̀ rí bá ń tọ́jú wọn léèwé ṣẹ́gbọ́n ìjọ nítorí ọlọ́run ẹ jẹ́ kí ìròyìn tá à ń gbọ́ kó tá a máa máa gbọ́ kó jẹ́ ta ayọ̀ kó má jẹ́ ti èyí tó máa rùn yàn nú ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ ẹ kúkú rí mi ẹ jọ ṣẹ́gbọ́n ọkọ mi jù tọ́jú àwọn àbúrò rẹ̀ ṣùgbọ́n ó ti gbọ́ lórí mi. ẹ ṣe mọ ẹ ṣe ẹ ṣe láti. olú alọ́run ọ̀rọ̀ a ti sọ bí ẹ ṣe wí àṣẹ wà lọ́wọ́ yìí ló wà àwọn ọmọ wọ̀nyí nìyí o fúnra ara rẹ wàá tọmọ sí ọ̀nà tó tọ́ àti sí ọ̀nà tó yẹ nítorí jésù kristu ló wà wá. àmín àmín àmín lórúkọ jésù. tinúkẹ́. Yes, Daddy. <laughs> ọ̀rọ̀ kan pàtàkì ló wà tí mo fẹ́ bá ẹ sọ òun ló jẹ́ ká wá síbi kẹ́nikẹ́ni má lè ti lọ́wọ́ kí ni ọjọ́ orí ẹ báyìí. tó bá ti di next week Daddy máa pé twenty ah. one. twenty one gẹ́gẹ́ bí ìwé ọ̀jọ̀gbọ́n ẹnikẹ́ni tó bá ti pé ọmọ ogún ọdún ó lé kan ó ti dàgbà ó ti tójú bọ̀ èyí ló mú kí n mú ẹ wá bí láti bá ẹ sọ̀rọ̀ yìí. <clears throat> ta ni o wípé ó ẹ. dadi ẹ̀yin àti mọ́mí àbí. àti mọ́mí hmm. bẹ́ẹ̀ náà ló yẹ kó o sọ ṣùgbọ́n ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ biological father àti mother sọfún ẹ sọfún ẹ kì í ṣe àwọn. kí lorúkọ tá ń pè ẹ gan. Tinúkẹ́ Adérójú. kí lorúkọ ti àwọn àbúrò ẹ. Fúnkẹ́ Daniel èyí náà dé ń jẹ́ Daniel. nǹkan tó fa ọ̀rọ̀ yìí ni mo fẹ́ sọ fún un bọ́ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. Uh, actually àwọn dáàdi ló pọ̀ wá láti station wa pé accident kan ṣẹlẹ̀ ní highway so ní accident yẹn ọkùnrin tó wà ń bẹ ó ti kú. ó ṣe kí ni. so pẹ̀lú ọmọ bọ́tọ́ ọmọ ẹnìkan ló survive so ọmọ ìlàwá gbé tàbí trace lé wọn tàbí wá. wọ́n ti kú. àgbẹjọ́rò ẹ ṣeun bàbá wa àdúgbò lọ́dọ̀ yìí ẹgbẹ́ ọ̀rọ̀ mi. ẹ níwọ̀nba àgbà tá a ti gbọ́ pé tọmọdé yìí bá kú kò sí nǹkan fún ẹnikẹ́ni nínú wa. Eh, láti ṣe elédùnmọ̀ ọmọ náà ò ní kú mm-hmm. àbọ̀mọ́ náà máa kú ní àbúrò mi. kò ní kú kò ní kú ọlọ́run níjó. lágbára ọlọ́run lágbára èdùà nǹkan kò ní ṣe ọmọ náà. àṣẹ. ẹ eh, ṣùgbọ́n bíi tí ọ̀rọ̀ kan ti wá jẹ́ ẹ̀kọ́ tó ń kọ́ mi lóminú gẹ́gẹ́ náà ṣe mọ̀ àbúrò mi ní olóògbé èmi lọ́tọ́ sí pé kí n gbọ́ ọmọ náà sọ́dọ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ wá dé báyìí ẹ̀yin náà mọ̀ pé ẹ mọ̀ mi kò sí níwájú kò sí lẹ́yìn síyàwó ńlé mi èmi ló yẹ kí n gbọ́mọ náà sọ́dọ̀ ṣùgbọ́n gbọ̀rọ̀ dípò tó dà bó ṣe dà yìí àbúrò mi ǹjọ́ wà ní gbọ̀mọ náà sọ́dọ̀ báyìí. ẹ̀gbọ́n mi ẹkú ti mọ̀rọ̀ tèmi láti ilẹ̀ tẹ́lẹ̀ ojoojúmọ́ oko ọdẹ ni aya mi náà sì ní kì í gbélé èmi ò lè gbé ọ̀dọ̀ o ẹ gbọ́ kò jẹ́ bó ṣe jẹ́ o. ẹ ṣe irú ikú ọ̀sán gangan bíi ilé ẹ̀dínrín láàrin ẹbí mọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ọmọ náà ọ̀dọ̀ wa ló ṣì wà ó wá ń fi yé yín ní àkókò yìí gẹ́gẹ́ bí iṣẹ́ ìrújú tí olódùmarè gbé fún wa ká ṣàánú fún ẹni tó bá fẹ́ àánú ọmọ náà èmi pẹ̀lú ìyàwó mi àti ṣetán láti túbọ̀ gbámọ́ra ká máa tójú ẹ̀. láti ìgbà náà ní kété tó ti ṣẹlẹ̀ láti gbé ẹ̀rọ ọmọ tẹ̀lé láti sọ láti sọ di ìkan náà nínú ẹ̀yà ara wa ìwọ náà dẹ̀ ti hùwà ọmọlúwàbí. ẹ̀yin kọ́ lẹ bí mi. bẹ́ẹ̀ni. bó dáàdi mo bí orúkọ tí mò ń jẹ ẹni pé orúkọ bàbá bàbá yín ni. bẹ́ẹ̀ni ẹ a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún mi torí kí ni òótọ́ gbọ́dọ̀ jáde nínú torí iṣẹ́ wa biological father ẹ àti biological mother ẹ àwọn ló jẹ́ mr and mrs èmi pẹ̀lú ìyàwó tèmi ti jẹ́ mrs daniel. Ah, báwo ni bá ti dùn tó nírántí ọjọ́ àbí ni ká pẹ̀lú àwọn ọlọ́kọ̀ tó wà ní wásáyé ṣé ìyá ni wúrà bàbá. n ò rí kankan mọ́ ikú ti gbà wọ́n ó ti mú wọn lọ. látara àdé bẹ́yìn kẹ́tọ́ bí kòkòrò ó máa ṣe é. bí ìbejì ṣe báyìí náà ẹ̀wọ̀n àti tọ́pẹ́ bá wọn sọ̀rọ̀ èmi ò rí sí gbogbo eléyìí o. Tinuke would you cheer up now eh? cut cake yìí kí ló ń ṣe ẹ̀ náà. ó àwọn wọ́n ti mọ̀ nǹkan ń ṣe wọ́n. ẹ ṣe o ọlọ́lá fún lọ́bẹ̀jẹ̀rẹ̀ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ a máa come from three to one a máa kó àpò bẹ́ẹ̀dẹ̀ fún un. mo ò fẹ́ sọ́yìn láti gé o three two one. kí ló ṣe gẹ́ẹ̀ yìí. Tinuke, come back here. Excuse me kí ni mí ní gbogbo ìtàn àti tinú ṣe yìí. ó ti sú mi o. èmi ò rí eléyìí rí o lẹ́yìn ọjọ́ ìbí èèyàn. gbòmí ah! ó ti sú mi because mi ò bí wọn kéré sí ní ìsìn àwọn ọ̀tá gbàsẹ̀ because ọmọ kékeré máa ń ṣe báyìí ó ti sú mi. ọlọ́run ṣàánú. bó fúnkẹ́ àríwé eléyìí àfíndẹ́rùbọ̀ lọ́rọ̀ ni kò ìmájú nǹkan tó ṣẹlẹ̀ ní eléyìí ní ni ìní bẹ́ẹ̀dì àti tinú ló dé sí bẹ́ẹ̀ ló faraya bẹ́ẹ̀ yẹn ah, ah! ìní bẹ́ẹ̀dì tó yẹ kí ló máa dùn kó máa rejoice kájọ máa ṣeré kó da gbogbo ẹ̀rú ṣá ọlọ́run náà invite àwọn ọ̀rẹ́ wa wá ṣá bó ṣe máa embarrass ara wọn ní láì ṣe mi. kí ni wọ́n tẹ̀kùn wá fún un bóyá ẹnìkan ti break out ẹ̀ tó fẹ́ sọ tó wá fọkàrà má wàá mi rò bẹ́ẹ̀ because ká ní break heart wọn ni there is still room for other relationship now. don't talk like that. hello. hello me? how are ah, you. fine. ẹ káàbọ̀ dáadé. Uh-huh. ẹ gbé kéèkì ni. dáadé àti tinú ni. lórí. dáadé àtàwọ̀tọ̀ tí wàá ń bì àfún wọn lọ́bẹ̀ akúnlẹ̀ antinúkẹ́ try ẹ ṣe gbọ́kàn fúnra mọ́ ẹ gé kéèkì ẹjọ́ eléyìí mú atúnkúnlẹ̀ àṣegbè síwájú wọn tó máa mú ọ̀bẹ bọ́ṣọ́nà sẹ́lù àdáni tó sáré lọ. Ah, níbo ló wá wà sí. ó wà lókè. ó wà lókè. bẹ́ẹ̀ ni. ìsọ̀rọ̀ ó yá máa ṣe. ó ṣàjẹ́ká wa gé kéèkì nǹkan tó ṣe pé àpéjọpọ̀ wa yìí ọ̀rọ̀ nípa pé kí lọ́ọ̀yà tó ní kí o wá fún ọ̀rọ̀ kan tó dàbẹ̀ ni pé ìwọ fẹ́ kọ̀ pé ò ní lọ ìdí rèé o wọ́n ní àkúnlẹ̀yìn la àdáyébá àdáyébá la àdáyé ṣe àwa délé ayé tán ojú ń kan gbogbo àwa ti dúró gẹ́gẹ́ bíi tiẹ̀ ẹ̀dẹ̀ láti túbọ̀ fún ẹ nímọ̀ ní ọjọ́ náà lọ́hùn tí ń lọ sí bíi twenty one yàbí ìgbà yà ọ bímọ kankan àtọ́ làwa mú ẹ sí ọ̀dọ̀ ìgbà tó dẹ̀ ti wà lọ́dọ̀ wa ní kété tó wọlé báyìí níyàwó mi lóyún àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run látìgbà náà nìkan rere tó ti wọlé nìkan rere ló ti wọlé a lè fi ẹ sílẹ̀ tí ọ̀rọ̀ bá dà wá bí eléyìí a gbọ́dọ̀ dá ẹ̀dá nítorí náà o ní láti bá wa lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà náà nígbà tá a bá débẹ̀ a sọ tẹnu ohunkóhun tí wọ́n bá fún ẹ pé ẹ̀tọ́ ẹ ni o gbọ́dọ̀ gbà á ogún tiẹ̀ ni àjẹmọ́nú ẹ̀dẹ̀ ni lẹ́yìn ogún yìí kọ́ àwòfẹ́ sílẹ̀ o sì jẹ́ ọmọ wa ẹ̀rọ ọlọ́run ni a máa sọ́dọ̀ tó títí láéláé yẹn ni mo fẹ́ kúrò fọkàn balẹ̀ tó bá dọ̀la ẹ̀yin náà ẹ máa bá wa débẹ̀ o ẹ̀yin alẹ́ alẹ́ kọ́ ẹ̀kọ́ ojú ọjọ́ ọ̀la ó kàn jẹ́ nǹkan tó wà ń bẹ̀ àfi ọ̀dẹ́ à. o ti gbọ́ very good ẹ máa lọ lọ ṣe nǹkan tó ń ṣe. all right all right kì í ṣe kí n máa tún búra ruwo. Ah. Eh. Eh, eh, arákùnrin tẹ́lẹ̀ kò rí ní àná. this is your home gbogbo àwọn nǹkan tí ó yẹ ká ṣe níbẹ̀ ńlá wa ti ṣe in fact uh, ọdọọdún ni máa ní káwọn boys yẹn kan máa máa kún so that at least I dey look beautiful and um, uh, maintenance ẹ eh, nípa bóyá wọ́n ń clean nǹkan nù ẹ̀ wọ́n ń ṣe nǹkan nù ẹ̀ gbogbo náà la make sure pé à ń ṣe then um, àwọn companies bàbá tí à ń manage. Mm. Um, those ones ta rí pé wọ́n yìí stand dáadáa àfihànlẹ̀ wọ́n yìí wà ń bẹ̀ but àwọn tí a rí pé pressure structural adjustment program government tí wọ́n lè withstand ẹ̀ and make sure pa dispose wọn and um, I realize up to about two hundred and fifty million lórí ẹ̀ and commanded má dẹ̀ dàí kéèyàn tọ́jú owó kan síbi kan and make sure pé àfihàn shares fún ẹ gbogbo ẹ̀ ládẹ̀ tí the certificate ẹ̀ ló wà lọ́wọ́ in fact ó wà bank for safekeeping and um, Eh, lóòótọ́ ẹ̀tọ́ tí ó tọ́ sí àwa gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àyọnú ẹ̀ o but every other thing abẹ́ tọ́jú ẹ̀ bó ṣe yẹ bó ṣe tọ́ àti bó ti yẹ and then if you need anything pé bóyá o fẹ́ ṣe lé ìyàbò fẹ́ ṣe yẹn just let me know a máa mọ bá ṣe máa máa yọ síra wọn you understand mm. and um, that's just it for now this is your home. Hmm? ẹ ṣe sá. agbẹjọ́rò. sá. ẹ ṣe gan-an ọ̀rọ̀ tó o sọ yìí àti iṣẹ́ tó o ṣe ó jẹ́ kàyéfì mi torí mo ń ronú pé àwọn tó ń ṣiṣẹ́ yìí ǹjẹ́ wọ́n lè lóòótọ́ ìwọ jẹ́ ẹni kínní mo rò pé o lóòótọ́ eléyìí tá a fún ẹlòmíràn ó máa lu gbogbo ẹ̀ máa lù ú mọ́ra ṣùgbọ́n ẹ̀ wá wo nǹkan tó wá ṣe iye owó ò kọ́lẹ̀ gbogbo bó ṣe ń ṣe gbogbo nǹkan ò ṣe lẹ̀ a ní ẹni tó bá fi ti ara ẹ̀ lẹ̀ tó gbọ́ torí olórí olódùmarè ló ń bùkún ah inú mi dùn sí i mo dẹ̀ gbàdúrà ní orúkọ jésù ilé ayé ẹ yóò dùn kalẹ̀ ẹ jẹ́ bó ṣe ran ọmọ yìí lọ́wọ́ tó o jẹ́ kí gbogbo nǹkan wọ̀nyí ṣègbé ọlọ́run náà ràn ẹ́ lọ́wọ́ má dẹ́kun àti ṣe rere o kó o tẹ̀síwájú fi olódùmarè ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ owó nǹkan kan ọlọ́run ló ní mo dúpẹ́ o ṣe gan ni a dára fún ọ. then uh, èyí tí mo ló wà lẹ́yìn ní jẹun tó gbà tí mo rí pé àmì hand over fóun ní kan ṣe generator house kan sẹ́yìn kan dẹ̀ gbé staff mi síbẹ̀ ṣe pẹ̀lú àmọ́ nǹkan àìkú ọkùnrin tó bẹ̀rẹ̀ náà. yà mí lẹ́nu nígbà tí lọ́ọ̀yà sọ fún mi pé six months lẹ béèrè fún ah, ẹ ṣé mo dúpẹ́ ọwọ́ yín á máa ròkè ọlọ́run á máa ràn yín lọ́wọ́ mo dúpẹ́ gan-an ni. ẹ ò kò tọpẹ́ à ń dúpẹ́ ara ẹni ilé ló tóbi tó yìí mi ṣáà lè máa dá gbé gbogbo ẹ ìgbà tó dá ìpè mi nìkan mo wà bíbá mo ṣe ní pé kí lọ́ọ̀yà bá mi wẹ́yàn tàjọ máa máa gbé tí mo wá lè fún àwọn èèyàn tó bá ní accommodation accommodation ta ni mo wá fẹ́ fún yẹn ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi àmọ́ ẹ̀bẹ̀ kan ti máa bẹ̀ ní pé kí ẹ jọ nítorí ọlọ́run mi ìfẹ́ kí rò pọ̀ nínú ibẹ̀ yẹn púpọ̀ ẹ jọ ẹ ṣe gan ṣáwọn ọmọ yín ni. bẹ́ẹ̀ni àwọn ọmọ mi kí lórúkọ tiẹ̀. ṣadé. ṣadé ẹ jọ torí ọlọ́run ẹ bá mi tọ́jú bẹ̀yẹn o ẹ má gbèrò wọlé púpọ̀ ẹ mọ̀ ìpáyé ìsìn ti le gan then mi fẹ́ kí ẹ̀kọ́kọ́ mọ àṣírí wa níbẹ̀ kọ́ máa ká wa mọ́lé o tó bá ti di pé obìnrin nìkan láwa ń bíbá ẹ sí máa wà dípẹ́ mo máa attack wa o. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́. olójú àrédè ọmọge àgúnlẹ́yinjú olójú àrédè ọmọge àgúnlẹ́yinjú ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀ nú ẹ̀ dára ọ̀ra ṣe olójú àrè. ilé tóbi báyìí táyà ṣe wá ń bẹ́yìn kẹ́ tó wá. láwọn kan. ìgbéyàwó ẹ̀dá ìrò níbẹ̀rẹ̀ olúwa ó fọyín sí i tó bá wá dùn ká má yọ̀ láyọ̀ jù ká ṣe jẹ́jẹ́. olójú àrídè ọmọge àkúnlẹ̀yìn jù olójú àrídè ọmọge àkúnlẹ̀yìn jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ló mọ inú ẹja rọra ṣe. àǹtí náà bẹ̀rẹ̀ ẹ̀ mọ̀ kó gbàdúrà gbàdúrà serious pé kí ni irú ilé yẹn ṣá. Mm. máa bẹ̀rẹ̀. ṣe ṣe ṣe mọ̀ pé ilé ìfà ìlú tọ̀dọ̀ wa ni. ilé wa náà ni bẹ́tà jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jù bẹ́tà. ṣe tí bá fi lè sùn sí orí tí àyè màá sùn lọ́nà màá gbàgbọ́ pé sùkúl wa lọ́la. àǹtí mm. <laughs> mi ẹ̀ sísá mi ẹ̀ ṣe jẹ́ ká bá dáàdì sọ̀rọ̀ bí akẹ́ bá wọn bá wọn sọ̀rọ̀ kí lè máa máa sí sí ibà pẹ̀lú àbí fúnkẹ́ bá wọn. èmi orí mi á dùn èmi bá wọn rò èyẹ bá wọn sọ̀rọ̀. àti mi kọ́lá sọ fún wọn sí wọn wọn ní wọn ní máa pèpè ẹ̀fọn amẹ́ríkì kí wọ́n fẹ́ sọ lẹ́nu bọ́tẹ́ yìí bá sọ fún wọn máa respect yín máa gbà sí ẹnu. àmì ọ̀dọ́gbọ́dọ̀ mí ti rí ilé tó wà

olójú àrédè ọmọge àgúnlẹ́yinjú olójú àrédè ọmọge àgúnlẹ́yinjú ojú rẹ̀ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀ nú ẹ̀dá rọra ṣe olójú àrédè fẹ̀sọ̀ ṣe. ẹjọ́ ta lè ń béèrè. arábìnrin kan tó ṣẹ̀kọ́ débi ni mo béèrè. Hmm, arábìnrin oh táyì ṣẹ̀kọ́ débi báyìí back flat ni ẹ bá mi ṣí gate flat ẹ lè wọlé màá lè jírí ọjọ́ wọn fún. mo ti ń kàn látẹ̀ kan mo ọ̀dà mi lóhùn. olójú àrídì ọmọge àkúnlé jù olójú àrídì ọmọge àkúnlé jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe é dànù jẹ́ ọlọ́run ló mọ̀ nú ẹ̀dá rọra ṣe olójú àrèdè fẹ̀sán ṣe. ìrìn àjò tẹ́dá orin fún ogún ọdún orí ìgbésẹ̀ kan láti bẹ̀rẹ̀ ìgbé ayé ẹ̀dá lè korò níbẹ̀rẹ̀ olúwa ó fọyín sí i ló bá wá dùn ká má yọ̀ láyọ̀ jù ká ṣe olójú àrèdè ọmọge àgúnlẹ̀yìn jù olójú àrídì ọmọge àgúnlẹ̀yìn jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ inú ẹ̀dá rọra ṣe olójú àrídì fẹ́ sọ ṣe. rọmọ mi dáadáa ẹ èmi lówó sórí ẹ̀gbọ́n ẹ̀ àbúrò bàbá ẹ̀ kan lójú nígbà mo fẹ́ bàbá yìí. ṣé ni mo máa fi ṣèrànwọ́ fún bàbá mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi lọ́sì lórí. ó ga o. ẹ̀ṣẹ̀ yẹ ẹ̀ṣẹ̀ yẹ. ẹ̀gbọ́n mi ẹ̀ṣẹ̀ yẹ ẹ̀ṣẹ̀ yẹ ẹyẹ ọ̀sán fẹ́ pé kò ń bọ̀. àwa náà mọ̀ pé bó sí pàjáwìrì àwọn tó ń ṣe máa rí nìyẹn. tí n bá pe olóyún náà pé bí ẹ. Ah, kò dé wá rí bẹ́ẹ̀ o. Ah, báwo ni lè rí i. báwo ni lè rí i kí n bọ̀. ó dùn mí ó dùn mí díẹ̀ ṣá díẹ̀. ó dàbí mo rí ọmọ láńlọ́ọ̀dì níta olójú ẹ pé ẹ̀yìn bí lọ. ọmọ láńlọ́ọ̀dì. láńlọ́ọ̀dì wa gangan lórí yẹn. ẹ ṣé pé ọkọ ẹ ló ní gbogbo lé. ọkọ ẹ òun ń jogún bíi fún. ẹ tí mo rí ẹ ní ìsọ̀rọ̀ ní àwọn ìjọba tí wọ́n sọ. òun gbọ́gbọ́ ló bíi yìí o ọmọ yóò máa ṣọ̀pọ̀dúrà rẹ̀ níwà fún bí tá a wà yìí fún gbogbo ìgbádùn oṣù mẹ́fà péré lásán. six. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. six months rent. òótọ́ ló gbọ́ yẹn. lẹ sọ fún gbogbo ìgbádùn. òótọ́ ló gbọ́ yẹn in fact èyí tó yẹ kéèyàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. <laughs> Eh, máa lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí n lọ mo dáadáa ni. irú àwọn bẹ́ẹ̀ yẹn mo wọ́rẹ́ à ẹni ìtàn àsọdún ẹni pọ̀ lẹ́sẹ̀ mi díẹ̀ ọmọ náà dẹ̀ ti ń fa gèlè. ẹ ẹ jẹ́ àwọ̀ ilé káwọn àbúrò ẹ lọ dáná fún ẹ bẹ́ẹ̀ ń rí. ọmọ mi lórí mi lélẹ̀ mi lélẹ̀ àgúnlẹ̀yìnjú ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀ nú ẹ̀dá rọra ṣe olójú àrègbè fẹ̀sọ̀ ṣe. ìrìn àjò tẹ́dá ó rìn fún ogún ọdún orí ìgbésẹ̀ kan láti bẹ̀rẹ̀ ìgbé ayé ẹ̀dá lè korò níbẹ̀rẹ̀ kólúwa ó fọyín sí tó bá wá dùn tán ká má yọ̀ ọ́ láyọ̀ ẹ ṣe jẹ́jẹ́ olójú àrédè ọmọge àgúnlẹ́yìn jù olójú àrédè ọmọge àgúnlẹ́yìn jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀ nú ẹ̀dá rọra ṣe olójú àrédè fẹsọ̀ ṣe. ọmọ ògbọ́n ìkìlọ̀ tó bá ń bá ẹ̀ sọ kò yá torí ìpàkọ́ ò pàkọ́ là ẹ káàsán ẹ káàsán ẹ rọra ẹ ǹlẹ́ wọ́n lè ti bèrè mi délé. ẹ mo ti bèrè yín. òun rẹ̀ ń gbà yẹn ni ẹ ǹlẹ́ mà. ok bọ́lájí ni mo fẹ́ rí. Ah, kò wá yìí ìgbà wo ló máa tún wá wá báyìí. Ah, màá bá yín pè lórí fóònù. ok ẹ jọ ẹ bá mi pè lórí fóònù ẹni pé kó yọjú sí mi ṣe gbọ́ ẹ mo fẹ́ rí fún nǹkan kan kékeré kan ni. Eh, ṣé kò sí nǹkan kan. kò sí nǹkan kan ṣe rí last time tí wàá sọ́dọ̀ yín mi hmm. àtẹ̀jọ́ discuss àwọn nǹkan kan wọ́n lòun lè bá mi get ẹ̀ ni mo ṣe wá ní bóyá ìgbà wo ló máa wá kí n lè bèrè ẹ̀ bóyá ó ti bá mi get àwọn nǹkan yẹn. Ah, ó dá ń gbà yín má bá yín pè lórí fóònù ó sódà á lè wà á lórí. ọ̀ráìtì ẹ jọ ẹ nígbà yọjú sí mi ẹ ṣe gan ọ̀ráìtì ó dàbọ̀ ẹ abẹ́ẹ̀lì ẹ má pè mo ní pẹ́ ẹ ṣe gan. ṣé o bínú pé mo ní mo sọ fún àǹtí pé kọ́ ni kò yọjú sí mi pé mo fẹ́ rí ẹ. bínú ṣá. má bínú jọ̀ọ́ mo kàn fẹ́ sọ̀rọ̀ kan tó wà important and then mo hope pé kò ṣe pé bí i am still time àbí nǹkan kan. tó bá still time mi ó fi dáná ni. mo fẹ́ sọ nǹkan kan fún ẹni but kò ń ṣe nǹkan tó lè lọ títí náà ṣórí hmm. mo like gift to fún mi yẹn ṣọmọ káàdì ẹ àwọn wardens ẹ tó wá sọ̀rọ̀ on loneliness máa ń pẹ́ báwo ló ṣe mọ̀ pé mo wà lonely you know i really appreciate it. èmi náà ó ti kí n má parọ́ tán ẹ̀ sórí àlọ́ àbọ̀ ẹ̀ ó ṣojú mi máa ń wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ah, bóyá ó ṣeé ṣe bóyá kò ṣeé ṣe wá kú ní kí n kọ́ ti káàdì náà kọ́ dàbí mò ń and um, again You don't know. I like you. I want us to be friends. What do you think about it? Cynthia. Ṣé orí lákọ̀ọ́kọ́ inú mi dùn? O lè sọ fún mi ẹ̀ sọ̀kọ̀ tó bá sí. Àti pé ṣàṣà lóbìnrin tó máa lè kọ́ ẹni sọ́kùnrin. Pé àwọn láìkẹ́ múra jù bẹ́ẹ̀ lọ torí àwọn ọkùnrin a máa ń bẹ́ẹ̀ gbà mí tóbi ni wọ́n ti kọ́ni sọ́wọ́sì àwọn àbúrò àwọn ọmọ ọmọ wọn máa sọ̀sọ̀ kọ́sọ̀ káàkiri but mo dúpẹ́ lọ́wọ́. olójú àrédè ọmọge agúnlẹ́yìn jù olójú àrédè ọmọge agúnlẹ́yìn jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀nú ẹ̀ dára ọ̀ra ṣe olójú àrèdè fẹsọ̀ ṣe. ìrìn àjò tẹ́tà ó rìn fún ogún ọdún orí ìgbésẹ̀ kan láti bẹ̀rẹ̀ ìgbéyàwó ẹ̀dá lè kúrò níbẹ̀rẹ̀ olúwa ó kọ́ ọ́ tó bá wá dùn ọ́ oh, ah, please nǹkan tí mo mí ni pé bóyá bíi drink àbò oúnjẹ so kí ló fẹ́. olójú àrèdè ọmọ mi ò ní ojú rẹ̀ pépé gbogbo tí mo kẹ́ ẹ drink ìwọ ni tuni ìwọ ni tura ìwọ ni rẹ. Are you sure? Ọ̀nbàmbà ẹ̀sọ́ òòyà gbọ́ torí là ń rí. Ẹni ẹlẹ́ni nípa nírí tẹni ká má dájá tó sọnù tí ògbó fèrè ọlọ́dẹ. Olójú ẹ̀rẹ̀ ni yóò ọmọge agúnlẹ́yìn jù olójú àrédè ọmọge agúnlẹ́yìn jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀ ọ́nú ẹ̀dá rọra ṣe olójú àrédè fẹ̀sọ̀ ṣe. fọmọdé bá ń gégi nígbó àgbà ló mọ bí tó máa wó sí ohun tí àgbà wò tójú ẹ fi jìn kòtò bó bá ṣọmọdé ni ojú ẹ̀ á ti fọ́ ìgbọràn yẹn ó ṣojú ẹ bọ́ lọ́wọ́ ojú ẹ̀ rí ojú ẹ̀ wá sí pé tó fà ní a nice place. ojú rẹ̀ pé gbogbo ènìyàn ṣe é dáadé ọlọ́run lọ́wọ́ ẹ̀dá ó tẹ̀lé èsì lọ pàápàá. owó yẹn lọ́sẹ̀. àti lọ́tírì àti pòórá you are a big boy now as long as o tẹ̀ ti ní èsì nínú ilé ẹ̀ sí kí ló tún kù how long ló ti ń gbé bí náà. ó ti ṣe díẹ̀ seven years. seven years ó ti pẹ́ gan òwú bẹ̀dẹ̀ yìí ó Ah. No, no more. ló mọ iye ọmọ tó wà ti Ah ń bí báyìí. jókòó. Hmm. Hmm. well Balaji, tí ò bá mind She, kí n better place friend. Uh, well, money mine, but. No, no, no, no. Please don't get me wrong. Mo sọ pé bíbá nice o. It's a nice place. Mo mú kọ wípé ọkùnrin yẹn ó need bigger place. Àbí kí ló feel? Ah, well, me ò ní mo need bigger place. But owó ló máa fi ń get irun kan bẹ́ẹ̀ yẹn. I will take care of that. Oye tó bá máa ń dùn. shake our money <laughs> to right now. so tábà tí lọ ń sìn àjọ one or two agents kí ni ọ̀rẹ́ bàbá get a nice apartment. ìyàwó ìlú fẹ́. Um. Bọ́lájí hmm. ṣíbí wọn là ń bẹ̀ látẹ̀ lórí ọ̀rọ̀ mi ó dẹ̀ yẹ kó dáríjì ẹ́ at least ó ti yẹ kó ga tí ń bá ọ̀rẹ́ ìbọ̀ ẹ́ ó yẹ kó dáríjì náà kó wọ ọlá ọ̀rẹ́ pé ah, ah, àwọn guys àtijọ́ wà tipẹ́ ẹ́ àbí kí ló fi ọ̀rẹ́. bíjì ọ̀pọ̀rọ̀ kún afẹ́fẹ́ ọ̀nà máa lọ níwọ̀n ọ̀bọ̀ ọ̀rọ̀ tí àwa ọ̀rẹ́ ta ti bá ẹ sọ olérò kò yẹ kó gbọ́ ó yẹ kó wo nǹkan kan tó so wá pọ̀ kí o gbọ́ kó dẹ̀ dáríjì Bídèmí jẹ́ kó yẹ báyìí. ẹni mọ òkò ẹni kò mọ̀ gba tí mo lè gbọ́ pa tí mo lè gbọ́ pó inú mi dùn pé mo ti rí àwọn afẹ́sọ́nà tó máa bá mi forí tì àṣírọ ni nísìnyí ọlọ́run ti wá ṣe àná mo lè gbẹ́sẹ̀ mo lè mí bó ti ṣe wù mí wọ́n ló ń fẹ́ lo àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ kan láti. anyway bọ́lájí torí à ń ṣọlọ́ nǹkan ó ń dárí jù wá àmọ́ wíwá gan mọ́tò ẹ̀ṣẹ̀ ní ti o believe mo ò tí mọ̀ ọkọ tó lè ṣe fún ẹ lọ́la hmm, o tí mọ̀ ọ̀dí yẹn máa wò fún ẹ lọ́la náà so ètò ti mọ̀ tẹ́lẹ̀ wáyé tó ti kúkú dáríjì ẹ́. Eh? bj bj bọ́lájí ẹ̀mí ló mọ̀ pé ẹ. mò ń gbọ́ nǹkan tó ń sọ ọkọ̀ kò sí nǹkan mi ti máa sọ ju pé kò sí nǹkan tó ní láti ṣe ju wípé kò dárú ju bídèmí lọ kò dẹ̀ jẹ́ kó tán síbẹ̀ lórí bí a ṣe jọ wà tó dẹ̀ yí ẹ bíjè gbàgbé nǹkan tọmọdé ṣe pátápátá kò dẹ̀ yáa fi ẹ. anyway nǹkan tẹ́mi kan máa sọ ni pé Bọ́lájí mo believe o ti dáríjọ́ wọn ká dẹ̀ gbàgbé ẹ̀ síbẹ̀ ṣòye so bídèmí súnmọ́ ọkọ ẹ̀. ẹ ti darí díẹ̀ súnmọ́ súnmọ́ ọkọ súnmọ́. ọjọ́ ọmọ ìbínú ìjọ darí ìdílé ọmọ ìṣẹ́lẹ̀ ọjọ́. that's nice kó táwọn sọ nìyẹn. bọ̀ wọ́n ní bó ṣe wọ ọkọ̀ ojú omi kórè òkun kórè ọ̀sà. ó ń padà bọ̀ wá fi àbọ̀ fún elébùté. kò ní fi ṣe kò sáà ṣe sí àwọn ènìyàn yẹn. yaya àti ọkọ jíjàgbá ti parí wọ́n jẹ́ òkè mi kò tẹ́ kí a ṣe wá. máa ok. sísá mi ó tọrọ kò ní sọ pé ká má sọ òun àfi táwa máa tọra wa. ṣeré bọ́lájí bó ṣe wà yìí is a gold digger. kí ló dùn pé bọ́lájí ní gold digger náà omi ìpè bọ́lájí kan ò gbowó lọ́wọ́ mi lásán ó fẹ́ máa gbowó lọ́wọ́ mi pé kò love mi you are getting it wrong Bọ́lájí love me genuinely èmi náà dead love ẹ̀ sórí love ó unnatural. Go single nǹkankan to attached to it bóyá to repay all the properties been coco. Who love me naturally sister? sista mi ọdún ẹ jù and the bá ń sọ̀rọ̀ relationship mo wà more experienced jù love, Sherry. Sure kò dábẹ́ ṣe náà fún Bọ́lájí because ó dàbí pé ẹ̀ ń fi òra love me. I just told you na mi ì fi òra love sẹ́ sí nǹkan tó I love ara wa naturally ni. sista mi nǹkan táwa ń rí ẹ̀ rí. wo ṣé Bọ́lájí tó a very nice guy tó bá mi tẹ̀tẹ̀ bá jọ close tán ìwọ gan máa change mind nípa gbọ̀ngàn tó ń sọ yìí wà á láìkẹ́ ẹ má wọ̀rí a máa wà ókè kò sí nǹkan kan sẹ́. well tí bá insist tèmi ni mo sọ fún yín. mo mọ̀ pé èèyàn àbúrò mi kàn ń bẹ̀rù pé kí n má lọ bọ́ sọ sí sí wrong hands but Bọ́lájí it's okay ẹ má wọ̀rí. nítorí pé kí ni mo mọ bó ṣe wà tẹ́lẹ̀ tí ò bá ní bínú òun mo kàn fẹ́ bèrè pé níbo ló ti rí owó tó ń ná. <laughs> Ah, um, bọ́ọ̀ mo ṣe máa tó ọ̀rọ̀ yìí sórí mo ní bankers bank kan bank èsì ah, ń pariwo náà máa fix it anyway. Um, ẹni tí mo ń sọ yìí ìgbà tí àwọn òbí ẹ filẹ̀ ṣe aṣọ́bùrà wọ́n lè máa inherit tau ìyá ẹ kò inherit tau kò inherit mi bí billions both physical and liquid cash. Ah, well pátá pàdé ra ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ ọwọ́ wọnú ọwọ́ one thing led to another òun ló ń finance mi young lady, 21 years old, you know, attractive, very friendly. Bọ́lájí. Yeah. Ṣé kì í ṣe pé o ti ń ṣe four one nine? <laughs> Màá ní nǹkan tó wá kàn mí kù, kí n máa ṣe gbájú ẹ̀. Ah, ah no. <laughs> Hmm. Ìgbà tí mo ti rí èèyàn tó ń garí mi. Ah no <laughs> that's not me. Okay fine, mo ti gbọ́ but ó dẹ̀ sọ pé o ti forgive me. yes. ó dẹ̀ tán mi kí ló wá fẹ́ fi èmi ṣe dẹ́n. bèrè ó yẹ kó ti mọ̀ mí fún ọkàn mo ti dáríjì ẹ̀ tí n bá wo <clears throat> ó dà lákọ̀ọ́kọ́ tí n bá ti fi èdè nínú ilé máa bẹ̀ sọ ìyẹn ó mọ̀ mí ó mọ̀ mí fún yẹn náà ìpè àṣírí rògbòdìyàn mò ń ní kọnu sí ẹnu ní bẹ́ẹ̀ sọ̀rọ̀. ẹ ok fine ti gbọ́ yẹn gbọ́ngàn ní mo kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àǹtí mi pé you said she's twenty one mm-hmm. definitely she's a young girl kò dẹ̀ tí marry and mm-hmm. she's fully loaded bó ṣe sọ she's your banker's bank yes. and èèyàn tó ń tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ young what do you expect ó dẹ̀ love ẹ̀ kí ló kí ló kí ló expect from you tó máa yẹ pé kò fẹ́ so ó kàn fẹ́ máa lò mí sọ́gọ̀ kó máa fún mi lówó kí n máa bá tèmi lọ. Ah, nǹkan nǹkan kan yé mi pa èèyàn bìnrin má bìnrin nǹkan ọ̀tọ̀ ni nǹkan tí àwọn ọkùnrin máa sọ ọ̀tọ̀ níbi tí máa bẹ gbégbá mo sọ fún ẹ pé mo ní ẹni ìfẹ́ yes fine Over attractive twenty one rich single. ṣé mo sọ fún ẹ pé mo fẹ́ kọ́nù sí i mo fẹ́ fẹ́. bó ti gbogbo nǹkan tó ń sọ sílẹ̀ látẹ̀kùn ibi tó ń lọ nìyẹn náà. bílẹ̀. yes. bílẹ̀. yes. ìwọ ni màá fẹ́ ìwọ lọ́kàn mi yàn pé mò ń gba financial assistance lọ́wọ́ ẹlòmíì ìyẹn ò ní mo máa fẹ́ sí i kò létò yẹn náà. Sure. What's on you? He says she's loaded. Yes. talk about that load. ibi tó ń lọ kò fẹ́ yé mi o. obìnrin ẹni wọ́n ní bọ́mọdé bá ń gègé nípò àgbà máa wo ibi máa wo sí nípa ìwọ ọmọkùnrin tó ń wá bí ìtẹ́ gbẹ́ńkàyà nígbà gbogbo yìí òun ni mo ṣe pè é gbogbo bẹ́ẹ̀ ṣe ń rìn yìí kò tí tó àsìkò o ò mọ inú ẹ̀ o ò mẹyẹ tó ṣú o ò mọ̀ bí gbogbo nǹkan ṣe rí ẹ ti yá ah! ń ṣe gbàgbàgbà okun òkè òrùrù káwa rúru mo fẹ́ sọ fún ẹ mo dẹ̀ bẹ́ẹ̀ ní wákàtí máì tí ì ṣe gbogbo àwọn kan wọ̀nyí fi ọ̀rọ̀ sí àdúrà torí ọkọ tó gbọ́dọ̀ ní báyìí ó gbọ́dọ̀ jẹ́ bàbá fún ẹ kì í ṣe kó jẹ́ ọkọ mo fẹ́ kó lọ jáwọ́. dadi ẹni kì í fi Bọ́lájí sílẹ̀. mo fẹ́ kó jáwọ́ láti máa ríṣẹ́. kí n jáwọ́. bẹ́ẹ̀ ni. mo lè fi Bọ́lájí sílẹ̀ o èmi àti Bọ́lájí we've come a long way ó love mi èmi náà dẹ̀ love ẹ̀ kí tẹ̀lé expect tẹ̀ máa sọ̀rọ̀ fún mi tí máa gbọ́ ṣé ìtẹ̀kùrọ̀ fún mi for twenty one years ẹ wá expect mi kẹsàn-án fún mi kí n gbọ́. dádì mo sọ́ọ̀rì gan mo lè fi bọ́lájí sílẹ̀ ó dàbọ̀. olójú àrédè ọmọge agúnlẹ̀yìn jù olójú àrédè ọmọge agúnlẹ̀yìn jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe é àgbèdè ọlọ́run lọ́mọ rẹ dára ọ̀rá ṣe olójú àrédè fẹ̀sọ̀ ṣe ìrìn àjò tẹ́ dárí fún ọdún ọdún orí ìgbésẹ̀ kan láti bẹ̀rẹ̀ má bá mi fi ṣe ẹ̀ṣọ́. ìgbé ayé ẹ̀dá lè korò níbẹ̀rẹ̀ olúwa ó fọyín sí i ló bá wá dùn tán ká láyọ̀ jù ká jẹ́jẹ́. ẹ ṣe gan-an ní ẹ̀sà ọgbẹ́ pọ̀ lọ́wọ́ ní ẹ̀sà ẹ ṣe rí ọ̀rọ̀ ọmọ náà ọmọ tí mo ti ń tó bọ̀ láti bí owó ló lè sẹ́yìn nǹkan tí mo ń sọ fún un pé ọmọkùnrin tó ń tẹ̀lé káàkiri mi ò fẹ́ torí ọ̀nà ẹ̀ sì jìn láti ọdún mọ́kànlélógún sẹ́yìn mo ti ń tọ́jú ọmọ ẹ̀ nígbà tí bàbá ẹ̀ ti kú ogún tán lè fi lẹ́ni nígbà tẹ́ ẹ bá lọ gbé fún anyhow àwọn wèrè àwọn kò jẹ́ wèrè kò jẹ́ nǹkan wọ́n á gbowó yẹmọ lọ́wọ́ wọ́n á lọ nìyẹn òun náà mo sọ pé kẹ́ agbára tẹ́ bá lè ṣàtúnjẹ́ pé kíní àfi ṣeé ṣe tí ò ní kọjá ẹ̀ lẹ́yìn náà wàyí o wọ́n ní ọlọ́mọ búburú kò lè fẹ́ kó pa á má ṣe sọ pé kíṣẹ́ ọwọ́ mi kó bàjẹ́ ayọ̀ mo fẹ́ lórí ọmọ ẹ̀ nǹkan tó ṣe pè é nìyẹn. ah well uh, bishop ọmọ yìí ọmọ yín ni ẹ̀yin náà dẹ̀ mọ irú àwọn ọmọ tá à ń bí ní òde òní tí wọ́n bá ti sọ pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí wọ́n máa wo ohun kòkó mọ́ ni ni pé ojú kíní tán fẹ́ ṣe yẹn lọ. Mm -hmm but uh, all the same kò bá pariwo mọ́ yín kò sọ̀rọ̀ sí yín ẹ tẹ́ bá ti ń bá wí pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ máa fi tòsí kẹ́ fi famọ́ra kó má bàa kàn ṣe nǹkan tó ń tí ò dẹ̀ ní pí ẹ̀ lọ́jọ́ iwájú hmm. um, èmi gan á gbìyànjú níwọ̀n pa tèmi of course máa pè é máa sọ one or two things fún tó lè jẹ́ kó nǹkan mọ̀ pé ayé òun ṣe bóun ṣe wà yẹn with regards to the wheel, hmm. well n tí bàbá ẹ ti kọ́ lẹ̀ èmi á make sure pé a tẹ̀lé to the latter màá dẹ̀ guide ẹ̀ màá so um, by his grace tàbájọ fọwọ́ fàmúra ká bá wí ká bá sọ̀rọ̀ èmi nígbàgbọ́ pé a change a gbọ́ sí wa lẹ́nu. gbogbo nǹkan á máa lọ létòlétò kò yá àsáré bá mi ṣe of course màá pè é mm. màá try láti bá sọ̀rọ̀ of course put her through one or two things. Ah. Ah bó bá ṣe rí ẹ bá mi láàbọ̀ èmi àtúgbà yín láàbọ̀ ah! ẹ ṣeun gan dílọ ẹ ǹlẹ́ sà á dáa fún ẹ. Tinúkẹ́ Tinúkẹ́ mo gbọ́ yín Tinúkẹ́ èmi ló ni mo pè é. mo ṣáà mo pè ń pè mí ṣá hmm? mo bẹ pè mí mo dẹ̀ dá yín lóhùn. ẹ̀ẹ̀mélòó ni mo pè ẹ́ ni mo pè mí lọ́wọ́ ẹ̀. mi bóyá mẹ́ta kí ni gbogbo pàlàpàlà àwọn ìwà tí ò bára wọn mu àwọn indisciplinary behaviour tí wọ́n ní òun wù sí bishop. ṣé àwọn lọ síbẹ̀ fún yín èmi ò ṣe kankan fún wọn. àwọn àwa sọ́dọ̀ mi ń parọ́ àbí. must you at this point in stage in your life be rude to bishop ó mọ bí bàbá yẹn ṣe jẹ́ sí àbọ̀mọ́. ṣẹ́mi lọ́ọ̀yà. èmi ló ń pè ní lọ́ọ̀yà. ó dà ọ̀nkú ṣẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó wá sí bí báyìí èmi gan plan pé mo fẹ́ wá sí ọ̀dọ̀ yín mo fẹ́ wá béèrè àwọn document dáàdì mi tó wà lọ́wọ́ ẹ̀. From bedroom, it's ṣé kò sẹ́yìn lọ́wọ́. ìgbà mo fẹ́ yọ owó wọlé. Okay. wọ́n ní ṣe ló dẹ̀ ń sọ fáwọn sí pé o ti dàgbà. ẹ jẹ́ ká fi ẹgbẹ́ mi ṣe kọ́kọ́ fún ọ. You're a good girl ọmọ dáadáa nìyẹn má jẹ́ káwọn onímú dúdú kan tán kàn wá bí tán máa sábà sí kán wá máa mí sílẹ̀ have to be careful. Eh? Oh, Ribai, some two, three months ago. Nígbà wo ló bẹ̀rẹ̀? Uncle, for God's sake, I'm over eighteen. Hmm. Ọmọ twenty one years old, to grow kúrò lọ́mọdé now? so ah, mo wà very sure pé mo ní right láti anything to bá wù Me or abẹ́ òfin gan ọmọ tó bá ti pé eighteen ó freedom láti ṣe anything to bá wù mo over eighteen so mo freedom. why won't you keep quiet o mọ bí mo ṣe sí bàbá ìyàbò mọ́. Tinúkẹ́ má jẹ́ kí anybody mo repeat anybody kan tọ́ ẹ sí ọ̀nà tí ò tọ́ ṣòun gbọ́dọ̀ mi báyẹn tó bá pé ti tọ̀rọ̀ tó gún ni it's a very small thing màá pe gbogbo ẹbí yín jọ wá jókòó màá gbé ìwé yẹn fún olórí ẹbí yín kan hand over fún in my presence everybody has sign. but that's not the issue ẹ má bínú pé mo fẹ́ fẹnu sí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé rí candid opinion. ta làwọn. uncle. bọ́lájí lorúkọ mi. òun làkọ́bí dádì àbí. kí lẹ mí báyìí àkọ́bí dádì mi ẹ jẹ́ kí n introduce ẹ sí i ṣe rí bọ́lájí. ẹ má ṣe yọ̀nà ìjọ introduction náà máa ń ṣerú nǹkan báyẹn mi ò fẹ́ mọ anybody for now mo dẹ̀ lérò wípé conversation èmi àti ẹ báyìí báyìí private conversation ni. kí anybody kan tó ṣojú dúdú bí ìkòkò kan kó má wàá disturb conversation mi tó bá lẹ́kọ̀ọ́. Now listen to me so good OT twenty one fine. má jẹ́ kí àwọn kan tán ṣojú dúdú bíi kòkò tó ń wábi tó máa ṣàbá sí tó ń wọ́mọ tó máa ba yí ẹ̀ jẹ́ ẹ́ kàn mú ẹ sábẹ́ kí wọn náà máa sáré tẹ̀lé wọn ṣọ́ọ̀ṣọ́. look here mo nígbàgbọ́ pé ó yẹ kó wà wiser than that hmm? ó kì í ṣe ọmọ burúkú o and I know that wọn kàn fẹ́ máa ni be a good girl ṣùgbọ́n rọ mi and make sure kó lọ sọ́dọ̀ bishop kó lọ apologize. Um, ẹ ṣe àdúpẹ́. ọmọdé bá ń gégi àgbà ló mọ bí tó máa wú sí tí àgbà tójú ẹ fi jìn kòtò bó bá ṣọmọdé ni ojú ẹ á ti ìgbọràn yẹn ṣanjú ẹbọ lọ olójú àrédè ọmọ ìyá lẹ́yìn jù. ṣé mọ̀ wípé bj ah. yẹn ọ̀rẹ́ yín méjèèjì. Eh, bọ́lájí. yeah he's in money. o mi yẹn. kí n ṣe pé bóyá mi ò mí nẹ mo mọ̀ ni mm-hmm. but bọ́lájí fúnra ẹ̀ gan kò fẹ́ accept pé òun wà ní owó. why ó ní ọmọ kan tí bíjì ń tẹ̀lé ń sìn Again, worth about two billion naira. Hmm? Wow, two billion. Tí Bọ́lájí bá wà smart enough tó bá lè rí bírú five hundred million ṣe rò pé kò ní affect ẹ̀yin. Ah, ó di dandan kó affect us. Ṣé wàá rí Bọ́lájí o? Mo ti wá sọ fún títí pé kó at least èmi fẹ́ make I want my life to be better. Kó tẹ̀ try kó get owó lọ́wọ́ gẹ́yì. Bọ́lájí ń gbọ̀n ó ní ẹ̀mí òun ò gbé. Eh, nǹkan tó ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ ni pé a jẹ́ pé ọmọbìnrin yẹn gangan gangan tí Bọ́lájí bá fẹ́ àní mèkó tó yẹ ká mèkó láàrin. èmi dẹ̀ èmi dẹ̀ fẹ́ ṣorí nílé ayé mi. a ah, kò sí ṣe kò sáì ṣe a máa map out plan wa lórí ọ̀rọ̀ yìí ni bóyá a máa rí eh, Bọ́lájí fún rẹ̀ ká tọ́ ọ̀bọ̀lọpọlọ ká sọ fún bó ṣe lè rí then I am pretty sure Taba ma fi ṣe iṣẹ́ yìí we all be looking so good. mo fẹ́ rẹ ṣìn mo fẹ́ rẹ ṣìn mo wá sẹ́kù mo á mèkó owó ni ọlọ́run mi dẹ̀ wá ka bridge. anyway jẹ́ ká ṣe bọ́lájí náà sóta bá sọ̀rọ̀ man to man tó yẹ ìwọ fọkàn balẹ̀ tá bá sọ̀rọ̀ man to man ìyá gbọ́ sí wa lẹ́nu. I agbọ́ a corporate. ọlájú náà wá sẹ́kù wá ka bridge náà a ti jẹ a ti mu a lè dúpẹ́ pé a pè é ẹ̀dẹ̀ jẹ wa a tún wá fàbọ̀ sílé torí pé ẹ nífẹ̀ẹ́ wa la ṣe wà mí a lè dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Hmm. ẹ ṣe àdúpẹ́ gan àwọn kan máa fẹ́ ṣe wedding ọmọ àti gbogbo títì gbogbo nàìjíríà ló máa gbọ́ àwa náà ṣe wedding àti títì nítorí àwọn wo ni nàìjíríà obìnrin àtọkùnrin àtàwa iná ni nàìjíríà. <laughs> ẹ ṣé mo dúpẹ́ gan but mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan lọ́wọ́ ẹ̀ hmm, ṣé ò ní bínú. Ah, ah, bínú lọ́jọ́ yìí ni. Hmm. mo mọ ẹni yìí pé ọ̀rẹ́ ẹ ni. tímọ́tímọ́. mo mọ ẹni yìí pé ọ̀rẹ́ ẹ ni. ayẹyẹ ah, àbọ̀ ẹ ni. àmọ́ mi mọ sísè. omi ìbò mọ àánú ṣé wọ́n ti àbúrò mi tó mọ olúmọ láti ilẹ̀ haúsá bídè mi àwọn rèé nà rain now. So fún mi pàbó break kò wá láti ìyàwó ṣáṣá. ibi táwọn tó ń shopping ní aṣọ nǹkan kan yẹn ni. bídè mi ah. lórúkọ ẹ. ṣé ẹ máa ń bínú. <laughs> ẹ ẹ wọ́n ní tí ọkọ bá ti yanjú ìyàwó. aláròyìn adé ṣe kí ni ayé ẹ̀ well ẹ mo ti yanjú ìyàwó kan sí so ẹ ẹ kò. mo ń sọ fún abúkà máa lọ nìyẹn. a fẹ́ bẹ̀rẹ̀ honeymoon. ẹ má dà lóun jàre iná ti gà iná ṣe máa máa lé àwọn ọ̀rẹ́ mi ò lé wọn but at the same time ọjọ́ ti kásẹ̀ ń lẹ̀. ok ẹ ṣe gbọ́ ó dàbọ̀. ó dàbọ̀ ọmọge àtúnlẹ̀yìn jù ojú rẹ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀ nú ẹ̀ dára ọ̀ra ṣe olójú àrèdè fẹ́ ṣàṣe. fọmọdé bá ń gégi nígbó àgbà ló mọ bí tó máa wó sí. lọ́yà ò tí kó dọ́kúmẹ́ǹtì Tinúkẹ́ sílẹ̀ pẹ̀lú gbogbo làbárì tí mo sọ ó kọ̀ ó fárígá. ẹni tó bá ní ká má jẹun yó oúnjẹ tiẹ̀ la máa kọ́kọ́ sè. ìtumọ̀ yẹn. ká yanjú of course. Huh? fẹ́ẹ́ fi wọ́n làwọn fẹ́ẹ́ rí mi pé ó ní àwọn táwọn fẹ́ẹ́ fi tó mi létí lóde bẹ́ẹ̀ olódìgbọ́ gbé dọ́kúmẹ̀ntì dáàdì jáde wọ́n ní ọjọ́ tó táwọn wá sílé àwọn kò fẹ́ẹ́ try láti wò bóyá máa bínú sọ̀rọ̀ ọ̀tọ̀ sọ mọ̀ bínú wọ́n ní sísè pé máa jẹ́ ọkọ̀ ẹ̀ wọ́n ti ṣe gbé fún mi nìyẹn. Bọ́lájí ṣe wà very sure pa nǹkan tó ń sọ yìí wọn tẹ bá mi sọ kọ́kọ́ wọn ò pè mí láti sọ fún mi pé àwọn fẹ́ gbé dọ́kúmẹ̀ntì fún ẹ ìyẹn gan-an ló ṣe mí káyìfì jù in any case document náà wájú ẹ kánú fẹ́ dà ẹ ní àmọ́ ah, ní mọ̀ ní mọ̀ eh, náà. ṣé mo kọ́ tó wà lẹ̀ ẹ̀mí ọba ní kó tọ́wọ́ bọ̀ wí sí kábàlì bẹ̀rẹ̀ processing ẹ̀. Ah, má ti jẹ́ ká ṣe ìyẹn sí ìṣòro ṣọmọ ẹgbẹ́ mi àti ẹ àti wà legally married tàbá ti marry legally ẹ̀ mo lè tọwọ́ bọ̀wé kí wá sign for ẹ but right now tí a ṣe fi lẹ́bẹ̀ẹ́ ṣùgbọ́n ó ní mo ṣe sùúrù àti ẹ̀gbọ́n ṣé irú wedding wo lè fẹ́. èmi ah, ò fẹ́ elaborate wedding náà n kò fẹ́ bí ká lọ sí registry ló mọ̀. ara ṣe ń bò kẹlẹ. ẹyin but àwọn bishop máa wà níbẹ̀ o. ẹ bọ̀ dúró egun ti bishop jẹ́ ká ṣe ní ráńpẹ́ àwọn ọ̀rẹ́ tiẹ̀ àwọn ọ̀rẹ́ tèmi wá wà ń Hey, but o mọ̀ pé mi ò lọ́rẹ̀ẹ́ náà. Ó dà, mo mọ̀ mo ò lọ́rẹ̀ẹ́. Àwọn ọ̀rẹ́ tèmi, àwọn ọ̀rẹ́ ni, àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi. Adé lọ sí bóyá lọ ṣe dínà níbì kan, Adé fàbọ̀ sílé. Anyway, tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn, à ṣe bẹ́ẹ̀ náà ni. Torí tí n bá sọ nǹkan tí ó wà lọ́kàn mi, wàá ní ọmọdé ń ṣe mi. Torí ó ń wù mí ká ti bá gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó kó ti máa bímọ fún mi torí ring tó wà lọ́wọ́ ẹ̀ yẹn engagement ring ni màá fẹ́ sign orúkọ mi sí finger ips Bolaji, is here not was here is here tóbi ṣe ń wẹ ìyá mo mọ ẹ̀pọ̀ àwọn tó máa bí débẹ̀ oníwà olẹ́wà skin ẹ̀ gan-an glow kí ló tún kù. jọ fún mi sílẹ̀ jọ mo fẹ́ kó máa tease mi. but um, seriously now ṣó ṣe ṣe kò tọrọ wẹ̀ torí ó láwọn investment kan tó wà lẹ́sìn tí máa fi tó ẹ létí. Ehm, Bọ́lájí tọwọ́ bọ̀ but not now. kódà mẹ́rin kúrò ní document and thanks very much for getting the document ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ everything tó sọ fún mi náà ló wà ń bẹ̀ má gbà ẹni mọ̀ sign our document. Bọ́lájí, kí ni problem pẹ̀lú kí sign document? Ṣé èmi ló fẹ́ ni àbí document ló fẹ́? Why are you forcing me to sign this document? Lákọ̀ọ́kọ́ ìwọ ni mo fẹ́, àmọ́ òǹgbà tó gbélé fún n bá rí i pé dọ́kúmẹ̀ntì ẹ̀ gangan ni mo fẹ́ sórí ah, marriage wa ó dàbí ọkọ̀ tó ń lọ síbi iṣẹ́ tó bọ̀ wálé ni ibi iṣẹ́ yẹn gan-an ni marriage wa sórí ìbágbépọ̀ mi àti ẹ̀ kò mo fẹ́ fún ó ti wà ńlẹ̀ ìwọ mo fẹ́ nǹkan tí mo fẹ́ tó lè rántí ń wà sáìn nǹkan tó ń wà forúkọ mi sí ẹni mo ti ń dúró òun nìyẹn. dúró kí ni gbogbo kàtìkàtì tó sọ yìí ó dá mi sáìn. sórí ikú rí. ìwọ́n tó ń bínú gan sórí ikú ni. My bẹ̀ ẹ́ màá for the last time. mo ní fẹ́ ṣe fún mi. whatever you say here will be used against you in the court of law. You have a right to an attorney. But if you don't have one, too bad. Bolaji, Okati fool, you comply. Move! Move! Ọlọ́pàá fún mi. olójú àrédè ọmọge agúnlẹ̀yìn jù olójú àrídè ọmọge àgúnlẹ̀yìn jù ojú rẹ̀ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀nú ẹ̀dá rọra ṣe olójú àrídè fẹ́ sọ ṣe. ẹ jọ kò síbi tó lè lọ o ẹ jọ ẹ dárí jì í ṣe báwa náà lákòókò tán tó fi dàgbà báyìí kò síbi tó máa lọ o ẹ dárí jì í mo wá digbá ìkólẹ̀ fún ọmọ búburú tí ah, òun lójú ayé ẹ̀ báyìí. títorí kí ìyà má jẹ mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe mo wá lọ bí tí ó tọ́ kìlọ̀ ọ̀nbàǹbà ẹ̀sọ́ òyàgbọ́ torí ìpàkọ́ òní pàkọ́ làwọn ẹni ẹlẹ́ni nípa nìrí tẹni ká má dájá tó sọ ní tí ẹ̀gbọ́ fèrè ọlọ́dẹ ìwádìí ọmọge àgúnlẹ̀yìn jù olójú àrídì ọmọge àgúnlẹ̀yìn jù ojú rẹ̀ pépé gbogbo ènìyàn ṣe dáadọ́ pé ọlọ́run ló fẹ́ dára ọ̀rá ṣe. olówó ló wà bẹ́ẹ̀. Hmm. àgbà ló mọ bí tó máa wó sí tí àgbà wò tójú ẹ fi jí kòtò mo bá tọmọdé ní ojú ẹ á fi gbọ́ ìgbọràn yẹn ló ṣojú ẹ bọ́ lọ ojú ẹ rèé ọmọge àkúlẹ̀ ìjù mélòó ni ti àwa ẹlẹ́ran ara lásán. wípé nínú ọ̀rọ̀ nínú ọlọ́run ló sọ fún wa a kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ kankan kò sì pé kó wà dà kò sì yé ó tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìwọ ti ronú kó wà dà kó tó parun kí ni kí n ṣe ṣe pẹ̀lẹ́ òdìbò mi sá lówó má bà tí mi òdìbò mi sá wá foríjì ọlọ́kùn dáríjì. ojú rẹ̀ pépé gbogbo ènìyàn ṣe dànù dé ọlọ́run ló mọ̀nú ẹ̀dá rọra ṣe.